والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما ضحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الحمد لله الذي أمر بتزكية النفوس وجعلها سببا للفلاح في الدنيا والآخرة والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولا أبا أبا الله ọba tí ọpa wa láṣẹ tó ní ká máa ṣàfọ̀mọ́ ọkàn wa kúrò níbi gbogbo àwọn ìdọ̀tí tí máa ń dí ni lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run àti láti rí ojú rere ọlọ́run ọba yìí ló fi ìmọ̀ fọ ẹ̀mí mọ́ ó fi sínú àwọn okùnfà téèyàn máa fi ń dolóríire láyé ń bí àtijọ́ àlùkìyàmà ẹ lè rẹ́nìkan tó soríire nílé ayé àfi kó jẹ́ pé ọkàn rẹ̀ dà àlàáxẹ́rà tá ń lọ tá a bá ti kú láyé tá a wà yìí torí àpàdà kú níbi ńjọ́ kan gbogbo ẹni tí ó bá fẹ́ sinmi nínú àlìjẹ́nnà wọ́n ní ìtọ́bádì sọ́kàn tó fi pàdé ọlọ́run ní ó dìtà mí inú ibi tó ti máa sinmi abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa mọ́sàsí àlìjẹ́nà ní ibùdó ṣe wa. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àní ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé ẹ̀pátá àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni eré àwọn ọ̀yọ̀kánlẹ̀ náà àwọn sàábà gbogbo àwọn sàábà pátá kọ́lọ́mọ́sàbà ní kẹ́ gbogbo wa. gbogbo àwọn aráalé ànábì pátápátá kọlọmọ yọ nìkan lẹ láìkẹ nínú wọn kọlọmọ bàálà kó ṣe wá lọ lórí rẹ nílé ayé bí àtijọ́ kìyàmà wọn ní ìtọ́dájú nínú ọ̀rọ̀ tí ma wáyé fún láti gbọ́ òun ni ọ̀rọ̀ tí ma ń jáde láti náà alukur'an sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tọ́tọ́ téèyàn máa ń gbà wọnú ọlọ́run sunna èèyàn islam ni. ọlọ́wọ́ bá aláàtọ́ wá ṣe wá ní mùsùlùmí alùsùnà ọlọ́mọ sọ wá di mùsùlùmí alùbídíà o gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n bá fi mọ́lẹ̀ súnà sí wọn lọ́kàn kọ́lọ́n jí wọn lè máa ṣe súnà torí bàbá ṣe súnà ó ṣe islam ọ̀dẹ̀ sí nǹkan kan téèyàn ṣe ń lọ ayé ń bí tó ju islam lọ kò sí nǹkan kan téèyàn fẹ́ fi lọ lè sinmi lọ́rùn tó kéèyàn mú islam kú lọ kéèyàn kúkú lérí islam àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa èyí tí wọ́n bá ti dálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run kọ́lọ̀mọ́jà bá wọn ṣe gbogbo tá a bá ti wọnú àlùkùránì tá a bá awọnú àdìsí àárí wọ́n wá lẹ́sìn mi ẹ má ṣe yìn méjì pé kò kí sẹ̀sìn o gbogbo tó ti jẹ́ ẹ̀sìn àárí nínú àlùkùránì àbí kárí nínú àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà pírátíkà rẹ̀ ẹ̀yìn àgbà látọ̀dọ̀ anábì àtàwọn sàábé pírátíkà Islam ni wọ́n ń pè ní àsàlàfíà báwọn sálàfà àwọn sàhábà sí ti islam torí àwọn ni ọmọ lèkè wà níbi wa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì tá ànábì sàlàyé fún wípé alaykum bí sunnati wa sunnati al-khulafa ar-rashidin sunna mi dọ́wọ́ yín àtàwọn khulafa àwọn sàhábì tí wọ́n máa darí ẹ̀sìn lẹ́yìn mi ànábì rẹkọmẹ́ndì wọn fún wa àwọn náà pè ní sálàfù sọ́ọ̀lì ọlọ́run kọ́ mọ́jẹ́ sí tiwa kọ́ lọ́mọdé yàtọ̀ sí tiwọn o mo kí ah, gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti gbogbo adájọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní lásùn káwọ̀ yàbí tọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba Lagos University masha Allah tabarakallah wọ́n bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí yín ó tún ní kẹ́ ẹ máa kàwé kẹ́ ẹ tó máa wá sẹ̀sìn ẹ ẹ mójútó ọ̀rọ̀ ayé torí gbogbo ń tẹ́ bá wá bí ìsìn yín bẹ́ẹ̀ sì jẹ bẹ́ẹ̀ sì mú ni. ẹ wá rí èyí tó pàtàkì jùlọ òun náà ní ẹ̀sìn ọlọ́run dá wa nítorí ẹ̀sìn ni kò nítorí jíjẹ àti nìkan ẹ̀sìn gangan lọ́lọ́run torí ẹ̀ ọlọ́run bá ẹ̀sìn náà kọ́ lọ́mọdé ọbọ̀ mọ́ yín lọ́wọ́ o ọlọ́mọdé ẹsẹ̀ sí yín ọlọ́run mọ́jẹ rí wàhálà àwọn òbí yín wọ́n ní lérò yìí pé àwọn fẹ́ tí wọ́n ń gbìyànjú wípé àwọn ọmọ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo fi ti kálukú wà kọ́lọ́mọ́sàjì àmọ́ bẹ́ẹ̀ dáadáa ètò wọn ní káfí bá ní sọ̀rọ̀ òun náà ní tẹ̀síkíyàtún nafs kọ́bla ramadan báwo la ṣe fẹ́ fọ ẹ̀mí wa mọ́ kí ramadan tó dé tẹ̀síkíyàtún nafs ẹ̀yin brothers wa àti sisters wa ètò wọn pè ní tẹ̀síkíyàtún nafs ìyàtẹ̀tẹ̀ hírù تطهيرها من الرذائل والعيوب وتنميتها بالأخلاق الفاضلة òun náà ní ká fẹ́ mímọ́ kúrò níbi àwọn ìdọ̀tí àti láìfí àwọn nǹkan tí ọ̀dà ti máa wà nínú ọkàn ká sì gbìyànjú ká rí pé ọkàn náà àtúnṣe léyìí tọ́jú pé yóò máa lapa nínú àwọn ìwà wa wọ̀dà àmàlẹ̀ sálẹ́hà á máa ríṣẹ́ ríṣe lè sùnmù bìrù nítorí pé ẹ̀mí wa ó ti dàgbàsókè. Okay ẹ̀mí wa ti wà purify ó ti ṣe kíni ó ti má kúrò níbi àwọn ìdọ̀tí wal irtiqahi bil khulq àmọ́ àwa dàgbà sókè pẹ̀lú àwọn àwà dáadáa ọkàn ọkàn ẹ̀mí òun náà ló tóbi jù nínú ara ọkàn tá a wí ìyá gbọ́dọ̀ mójútó anabi sallallahu alayhi wa sallam anabi fi wé ipe ẹ̀rí ọkàn yẹn tó ti dáa. oríkèéríkè ara yín yóò máa ṣiṣẹ́ tó dáa torí ọkàn ní ń darí oríkèéríkè ara tọkàn bá ti dáa wọ́n ní ọmọ alapa nínú wà ìtọ́ da lèyàn máa sọ jáde lẹ́nu ìtọ́ da lèyàn máa wò ìtọ́ da lèyàn máa gbọ́ ìtọ́ da lèyàn máa sọ ibi tó bá da lèyàn máa rìn lọ ìwà tó bá da lèyàn máa wò nítorí pé ọkàn ti da alikọ́líbu malik ọkàn ní ọba ní wọ́lìjàwárí òjònódòhò ẹ̀rí oríkèéríkèé ara àwọn ní ọmọ ogun níbi tí ọba adarí tí máa ń darí ọmọ ogun lọ ni wọ́n ṣe kíní òun náà ni wọ́n lọ tó àbá fẹ́ kí ara rẹ kó ní problem ó káyé rẹ kó ní problem ó kí wà rẹ kí lọ́ọ́ mójútó ọkàn torí ọkàn tó bá ni máa ń ṣe dáadáa òun ni máa ń jẹ́ kí ara. tẹ̀síkíyàtò nafsi tẹ̀tọ̀hírù nafsi min al-ma'asi nítorí wọ́n ń pè ní tẹ̀síkíyàtò nafsi òun náà ni kéèyàn ọ̀fọ̀ ẹ̀mí rẹ̀ mọ́kò níbi àwọn ẹ̀ṣẹ̀ al-ma'asi al-qalbiyya àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé nínú ọkàn ní máa ń wà oríṣiríṣi àwọn àrùn tí máa ń wà nínú ọkàn war-radha'il wa tahliyatuha bit-ta'ati wal-fada'il kéèyàn wá gbìyànjú kéèyàn rí pé ọkàn yẹn dáa kó lè máa darí yẹn lọ síbi àwọn ẹni tó dáa nítorí dáa òun náà ní tọ́lọ́mọ bàálà ní ká máa ṣe àtànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwà dáadáa nígbà míì tó bá gbàdé ọmọ èèyàn wa ní bó ṣe ń bọ̀ yẹn à èèyàn nìyẹn wọ́n rí ọkàn rẹ̀ a ti mọ̀ pé èèyàn náà ní tẹ́lẹ̀ ẹlòmíì tó bá jẹ́ pé ọkàn rẹ̀ ọ̀dà ní wọ́n wà tí ọ̀dà bí wọ́n ṣe ń bọ̀ ni wọ́n sọ pé ṣéyàn wá nìyẹn ẹ̀dàgùn ṣé kò lójú kò létí àbí kò lẹ́sẹ̀ ní tí wọ́n sọ ní pé ọkàn rẹ ti ṣe kíni ọkàn rẹ ti bàjẹ́ àhàmíyà tó tẹ́sí kẹ́tì nẹ́fṣì kọ́bla Ramadan kí ni relationship tó wà láàrin kọ́kàn wọ́n da kí Ramadan tó dé torí àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà nìyẹn pé wọ́n láti mójútó ọkàn wa kó dé dígbọ́ Ramadan dé Ramadan náà wá fọ ọkàn wa mọ́ni a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba aláàánú yá ayé alladhina amanu ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo kutiba alaykum siyam mo ṣe àwẹ̀ lọ́nà yẹn lérí yín kama kutiba ala alladhina min qablikum ẹgbẹ́ bá ti sàwẹ̀ lọ́nà yẹn lérí àwọn tó yín kí ni wisdom tó wà behind àwẹ̀ ọlọ́run wa ni la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ́ lékún níbẹ̀rù ọlọ́run ẹ̀mí èèyàn mọ́

òun náà ni ntọ́ pàtàkì jùlọ nínú ọkàn wa tá a gbọ́dọ̀ ní kọ́lọ́mọ́sá jogún bẹ̀rẹ̀ ọlọ́fẹ́ wa a romi nínú Ramadan a ní mu a sì láǹfààní ká yọ omi mu nígbà tá à ń èyí láǹfààní kó mi nígbà tí bá ń wẹ̀ èyí láǹfààní tó bá wà nínú yàrá rẹ̀ wọ kíchìnì kó mu tó wù jẹ nu ẹnu nù máa ní anasa im àwọ̀ yìí mà lágbára àmọ́ ń kí ló dé tó rí oúnjẹ oye oyè tẹ́nìkan kan ọ̀dẹ̀ sọ kò sí sọ́jà lọ́dọ̀ ẹ kò sí ọlọ́pàá lọ́dọ̀ ẹ kò sẹ́nìkan tí wọ́n yàn kọ́ ọmọ kí nítorí ìbẹ̀rù ọlọ́run ọba tó lọ́kàn rẹ̀ àìwọ́ tó oúnjẹ jẹ nítorí pé ọlọ́run ọba ó ń rí ẹ omi lọ́sàn ramadan ò mu nítorí pé àlá ń rí ẹ àwọn obẹ̀rù rẹ̀ ní ó jẹ́ àwọn ọba àwọn jẹun wọ́n nínú kọ̀rọ̀ wọ́n ìbẹ̀rù ọlọ́run ọba yẹn tó fi ń gbàwẹ̀ yẹn òun fi kọ́ ọmọ fi lò sẹ́mi rẹ gbogbo tí ọ̀dà náà kọ́ mọ̀ pé alámúyà alámúbi anàláha yàrá kò síbi tó wà tọ́lọ́run ọba gbogbo tó wọ́n fẹ́ ṣe lẹ́sẹ̀ máa ronú pé ọba ń wẹ̀. ẹ̀yin brothers wa sisters wa nílẹ̀ alákùn tẹ̀tẹ̀kùn nípa ìpayọ̀ ilé ayé wa máa dàrú ọ̀rọ̀ wa máa dàrú a máa ní challenges a máa ní problem ni a máa ní wàhálà nínú ayé gbogbo ọ̀pọ̀lọpọ̀ fìtínà àti wàhálà ti ń bẹ nínú sẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa àti ìgbésí ayé wa lórílẹ̀‐èdè yìí àti ní gbogbo ibi tá a bá wà kí ni sábàbí rẹ̀ jẹ́mbà ádámù tẹ́kọ̀wọ̀lá àìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ebi àti àtiṣẹ́ àti wàhálà tá a wà nínú kọ́ńtì yìí kí ló fà jẹ́mbà ẹ̀hẹ́n àwọn aráàlú àtàwọn tó ń darí wa gbogbo wa àbẹ̀rẹ̀ ọlọ́run tí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá sọ̀kalẹ̀ sínú ọkàn wa lénìí ìlú wa yóò dájú mọ́kà lọ ìlú wa yóò dájú amẹ́ríkà lọ àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leaders of tomorrow yín náà rẹ̀ jòkó lẹ́yìn abẹ́lẹ̀ ọ̀hún kọ́lọ́ mọ́sà fún yín níbẹ̀rù rẹ̀ ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ nínú campus jama ẹ̀wọ̀n táwọn yẹn ń dá lára ẹ̀wọ̀n táwọn yẹn ń sọ ẹ̀wọ̀n táwọn yẹn ń ṣe ẹ̀wọ̀n tó wà nínú ọkàn àwọn èèyàn ẹ̀wọ̀n intention àwọn èèyàn lérí ayé ẹ̀ ló ṣe jẹ́ pé ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà yẹn ti jù sọ́ ẹ̀sẹ̀gbẹ́ kan kálukú àwọn pé ó báyé bá ṣe dà ní kémi náà dáa bọ́lọ̀ rẹ bá ti padà wá já ìwọ náà lọ fà á o ìbẹ̀rù ọlọ́ọ̀ba nìkan lè yẹn lè fi succeed nínú ayé ọlọ́ọ̀ba aláàkọ́mọ́sá fún wa níbẹ̀rù rẹ̀ tẹ̀síkẹ́tù nafsi min al-maqasid al-uzma ìbẹ̀rù ọlọ́ọ̀ba wọn ní òun náà ní ọ̀jẹ̀ kí ọkàn ọmọ wọn ní kọ́kọ́ ọmọ yìí ó wà nínú nǹkan tọ́lọ̀ nítorí ẹgbẹ́ ànábì wa Muhammad dìde allati ba'atha Allahu biha al-anbiya gbogbo àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run gbé wọn dìde nítorí kan wá sí tazkiyatun nafs kan wá fọ kan ali one 164. four bá ní lakọ̀dí mannallahu alil mu'minin ọlọ́wọ́n bá ní mi ọlọ́wọ́n bá mo ti ṣèdẹ̀ra lérí àwọn mùmíní òdodo ìfipá àṣẹfẹ́ ìhìmọ̀ rasúlá èmi gbé ànábì dìde láàrin wọn mí ní nínú ara wọn náà mo ti gbé dìde èèyàn lòun ọkàn wọn mọ́ látara ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe kíni tó ń kà fún wọn bí ìmọ̀ tí ń gbọ́rọ̀ ọlọ́run ọba ọkàn yẹn máa mọ́ èèyàn máa jìnnà sí dọ̀tí ntí ọ̀dà èèyàn sì máa ṣe ń tọ́da látara bẹ́ẹ̀ èèyàn lè jẹ́ nire tẹ̀síkẹ́tò nafsi sábàbù fàlà wà sàáda fi dúnìá wà áàkàrà wọ́n lè yàn lè succeed nínú sẹ̀mí ayé tá a lò yín èèyàn ò lè rí àbáyọ èèyàn ò lè là láyé èèyàn ò lè là lọ́run àfikọ́jẹ́ pé èèyàn fọ ẹ̀mí yàn mọ́ lè mọ́lìkù amirun wọ̀lìjàwárì junudu wọ́n ń tẹ́lẹ̀ bí ọkàn wà yìí òun náà ni ó máa pàṣẹ fún gbogbo oríkèéríkèé ara ìlàtọ́ bá ti nọ́ọ̀sì tí ọkàn bá ti da asunati al'amal tọ́bàtì al'amal àwọn iṣẹ́ tó da aláàmà ṣe wẹ̀sà fasadat tí ọkàn bá ti bàjẹ́ fasadat al'amal gbogbo àwọn iṣẹ́ táàmà ṣe iṣẹ́ ìbàjẹ́ láàmà ṣe tẹ́wọ́n àwọn ẹni rẹ̀ tó ń bẹ láwùjọ ọkàn wọn da lójú iṣẹ́ rere ọ̀rọ̀rùn fún wọn tẹ́wọ́n àwọn ẹni tí wọ́n ba àwùjọ jẹ́ ọkàn wọn dọ̀tí lọ́jẹ́ kí wọ́n ba àwùjọ jẹ́ ọlọ́run bá aláàánú kọ́dí afúláhá máa ń zakaha ọlọ́run ní gbogbo ẹni tí ọba ń tàyè láti máa fọ ẹ̀mí rẹ̀ ọmọ ti jèrè ọmọ ti lọ́kì ọmọ ti succeed ọmọ ti soríire láyé àti lọ́run gbogbo ẹni tí bá ń sàn gbìyànjú láti máa fọ ìdọ̀tí ọkàn rẹ̀ ní gbogbo ìgbà ṣètọ́nà ọmọ kó dọ̀tí yẹn síbẹ̀ wọ́n fọ ọmọ fọ ọmọ fọ ọmọ fọ ọlọ́run ní wọkọ̀dẹ̀ kọ́ ọba máa ń dẹ̀ sáá gbogbo ẹni tí bá ń dọ̀tí ọkàn ọmọ àpòfo ọmọ kábàámà ọmọ agékajẹ gbogbo àwọn nǹkan tọkàn rẹ ó fi dọ̀tí ńlọ ń wò gbogbo tọkàn rẹ ó fi dọ̀tí ńlọ ń gbọ́ gbogbo tọkàn rẹ ó fi dọ̀tí ńlọ ń jẹ gbogbo ibi tọkàn rẹ ó fi dọ̀tí lọ ń lọ eh, definitely oye ọtí wàhálà bá dé ọlọ́run bá kọ̀dọ̀ káàbọ̀ máa ń dà sáà wọ́n lọ́fọ́ wàhálà ìṣẹ́ra rẹ o àwọn ibi tọkàn ti máa ń má ọ̀ lọ síbẹ̀ àwọn tó yẹn máa ń ṣe tọkàn yẹn fi máa ń ò ṣe wọ́n ní kálukú náà ni kó pèpéà bó bá ti fẹ́ kí ọjọ́ ọ̀la àwọn orí àti àkhírà wọn tó bá fẹ́ káyé rẹ̀ ọ̀dà mójútó kan rẹ̀ tó bá fẹ́ kí ọ̀run rẹ̀ ọ̀dà mójútó ọkàn rẹ̀ suratu shams aya ẹlẹ́ẹ̀kẹsàn àti ẹlẹ́ẹ̀kẹwàá suratu shams tẹ̀síkẹ́tù nafsi ìmọ̀ afọ́ọkàn mọ́ wọ́n ní tahiyyatu lin nafs litaha yìí máa ń jẹ́ kí ìjọsìn ọ̀rọ̀ tàbá gbìyànjú láti máa fọkàn wa mọ́ láti sìn lọ nínú ṣàbán làwọn yìí yóò rọrùn fún ọ láti rí àwẹ̀ gbà dáadáa nítorí pé tí ọkàn bá dọ̀tí ọmọ ń kọlẹ̀ ọkàn tó dọ̀tí ọmọ ń sọ̀rọ̀ jù ọkàn tó dọ̀tí nǹkan máa ń sùn ọkàn tó dọ̀tí oyè ara rẹ̀ ò ní yá sí tọ́lọ́n oṣù tí ń bọ̀ yóò oṣù Ramadan oṣù tó yẹ kí ara wọn máa yá sí ìbáàdà ni tá a bá tètè wá fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ tá a túbá kò ń bí ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ tá a fọkàn wa mọ́ tá a bá tún bá ìdọ̀tí yẹn wọ ní Ramadan ó máa affect àwẹ̀ a fẹ́ gbà lẹ́yìn lómìn tí wọ́n máa gba rẹ̀ tí wọ́n máa sọ pé ẹ bí òun kì í tó òun wò yìí ṣé wọ́n sọ pọ́jà rẹ̀ ni ṣé bí wọ́n ní ó reduce ládà rẹ̀ ni nígbà tó yẹn gbà rẹ̀ tí ń wo ìwòkuwò lédi fóun ẹ ọláwẹ̀ lóòótọ́ ẹnìkan sọ pé àwẹ̀ rẹ̀ já àmọ́ ládà rẹ̀ wẹ̀ rẹ̀ ó kéré wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ ní ninety five ṣèbí wọ́n fún wọn náà ní wọn máàkì náà wọn náà gba àwẹ̀ bọ̀tẹ̀ àwẹ̀ rẹ̀ sí kí ni ládàá rẹ̀ lò. àwọn nǹkan bẹ tọ́jú pé a gbọ́dọ̀ mójútó kó tó di pé àwẹ̀ dé gbogbo ẹni tí má ti ń ṣe lọ́run lọ́sàn-án yóò nira fún láti dìde lóru àgbọn náà àwọn sáláfù sọ àlẹ̀ ó ní ìtàkàtò dàmbàlẹ̀ ó lóun ṣẹ̀ṣẹ̀ kan oyè fáwọn rímù tòlkìyàm oyè ṣáàràn kàmìlà ó dẹ́ṣẹ̀ kan ó gbà tóun ti dẹ́ṣẹ̀ yẹn tó náà mọ̀ pé àyìn tóun ṣe yọ̀ dá o ara wọn ó lẹ láti dìde lóru òun wá dìde tì lóṣù kan láti ṣe kìyàmù lẹ́lẹ̀ òun tọ́jú pé ìwà lọ́wọ́ máa ṣe kìyàmù lẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ á máa rìnyàn mọ́lẹ̀ tẹ́yìn bá ṣẹlẹ̀ ń dáadáa oyé ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kí ìfẹ́ mọ́ṣáláṣí wà lọ́kàn yàn tẹ́yìn bá ṣẹlẹ̀ wọn ọba ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kí ìfẹ́ àsìkáàrù kọ́ wà lọ́kàn yàn ìrun kíkí kò ní rọ̀yàn lọ́rùn nítorí pé ẹ̀ṣẹ̀ ṣẹkẹsẹkẹ ṣètọ́ ni wọ́n ní ká já ẹsẹ̀ wa kó omi ṣẹkẹṣẹkẹ yẹ kó tẹ̀lé báwẹ̀ dé ká lè láǹfààní láti ṣe àwọn ojúṣe wa nítorí pé Ramadan fúrúsọ opportunity ni fún wa fẹ́ni tó bá bá láyé láti tún dájọ́ sínú fáìlì kó tó di pé ó máa ọlọ́run ọba wa. ayé ti yẹri kólú mùsùlùmí afẹ́kọ̀wọ́ ní Ramadan bíi kọ́lùbí khashi'in pẹ̀lú ọkàn tó bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà wa nafsin mutma'inna mímọ ìsáhìlò àléhì ìbáàdà yóò jẹ́ kí ìbáàdà ò lè rọrùn fún nínú àwẹ̀ wọ̀lá yàtàkásàl fíì kò ní ṣe òròjú ṣètò kan bá ti dọ̀tí oyin ṣètò ọmọ àtàyàn lọ́fà alikásàl òròjú ò ní láǹfààní láti ka Kùránì oyin torí pé ọbẹ̀ ẹ̀ṣẹ̀ wọnú Ramadan àwọn tó lọ́ wá ní kẹ́mi rọ̀ ọmọ kò tó wọnú Ramadan tó ti túbá kó ẹ̀ṣẹ̀ tó jára nù kó gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń dọ̀tí ọkàn wọ́n ní yọ̀rọ̀ Ọlọ́run láti ṣe ìbádà dáadáa nínú Ramadan yàrá tẹ̀dísíyàtẹ̀ alikọ́líbi kọ́sùwà wọ́n ní ká máa dọ̀tí ọkàn ká fọkàn lẹ̀ kọ́ máa dọ̀tí wọ́n ní ìmọ̀ ń jẹ́ kọ́kàn ó lé ni ẹ̀rọ àwọn èèyàn tó máa wà ní jàǹdàzà tí wọ́n ń gbé òkú sí inú sàárè báyìí yọ̀dọ̀ máa rẹ́rìn àbí kọ́ máa gbórin tó ní ẹ sínú kòtò ẹdí ká lọ́jọ́ ọlọ́run gbogbo wa yóò máa bọ̀ láti tẹ́ yọ̀dọ̀ máa fa sìgá ọlọ́run bá aláàkọ́ bọ́sà kọ̀ọ̀kan wa níbi aburú bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ò ní ṣe kí ni kò ní gbọ̀n pẹ̀pẹ̀ kò ní ronú kójọ́ kan náà wọ́n ti òun náà bọ̀lẹ̀ kí ló fà á tí fínlẹ̀ ní bí ọkàn rẹ̀ dọ̀tí ọlọ́run bá ní kàlá barrana ọlọ́run ní kàlá barrana ala qulubihim ma kanu yaksibun ọlọ́run bá ní kàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sẹ́rù yẹn barrana ala qulubihim ma kanu yaksibun àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe náà lọ́jọ́ kọ̀ọ̀kan wọ́n dọ̀tí àwọn iṣẹ́ burúkú tó ń ṣe kíni tí wọ́n ń ṣe òun náà lọ́jọ́ kọ̀ọ̀kan wọ́n dọ̀tí ma kanu tọ́lá mọ̀ pé ọfẹ́ kọkàn rẹ ọmọ wàá tara bọ̀ àwọn iṣẹ́ kan tó mọ̀ ṣe tọkàn rẹ bá dẹ̀ ti mọ ọkàn eh, rẹ ó balẹ̀ ọlọ́run mú ìpayà kúrò ní ọkàn yìí e. ọlọ́run mú ìbẹ̀rù kúrò ní ọkàn yìí e. ọlọ́run ọba aláàyè yóò mú depression kúrò ní ayé ẹ̀ e. ọlọ́run ọba aláàyè yóò mú ìjayà kúrò ní ayé ẹ̀ nítorí pé òun ṣe àwọn nǹkan tọkàn máa fi ń balẹ̀ tó o bá ti ń tara bẹ̀ṣẹ̀ tó ń ṣe ọlọ́run ọba lóríṣiríṣi lóríṣiríṣi ọkàn rẹ̀ ó depression tọkùnrin bá ti ń dẹ̀tí inú rẹ̀ ò ní dùn láfẹ́ láwọn bilọ́níà tí wọ́n pokùn sọ èyàn ní millions of dollars nínú ilé ọdẹ ilẹ̀ àǹgà rẹ̀ ó gbé nǹkan jẹ kí láìpẹ́ onídìí mọ́tò wà nílé ilé wà ìyàwó wà gbogbo nǹkan wà available fún àmọ́ ọlọ́run fún ní sakina ọlọ́run fún ní tranquility ọlọ́run fún ní fọkànbalẹ̀ kí ló dé tí o ti fọkànbalẹ̀ lọ́wọ́ ẹ̀ lè anáwó áàsì torí pé ń ṣe ọlọ́run ọkàn wa le nígbà ọkàn bá sì ti le oríṣiríṣi àdáwò ni wọ́n máa bá a Suratul Mutaffifin

àǹfààní àkọ́kọ́ tá a jẹ ní Ramadan òun náà ní tazkiyatu nafs ọlọ́run bá ní la'allakum tattaqun tẹ́ bá gbààwẹ̀ dáadáa ẹ lékún níbẹ̀rù ọlọ́run yín ṣẹlẹ̀ ní Ramadan àbí ó ṣẹlẹ̀ ẹ rí bá àwọn èèyàn wọ́n fi iṣẹ́ burúkú lẹ̀ wọ́n pààyọ̀ ọlọ́run ọba ọlọ́run fẹ́ ká iṣẹ́ yẹn lẹ̀ ló fi ní ká gbààwẹ̀ àwẹ̀ ó dà gẹ́gẹ́ bíi tírénì ni tí ọlọ́run ọba aláàfẹ́ tírénì ọkàn wa ìwọ́n tó rọ̀ jalè lóṣù kan tí ìkankan ọ̀dẹ̀ sí á ọ̀dẹ̀ ń sẹ̀mí tọ́ bá folè sílẹ̀ kò sí tó máa ṣe wọ́n tó stop sinna ṣíṣe for the whole month of Ramadan tí nǹkan kan ọ̀dẹ̀ ṣe ẹ tó bá fi sílẹ̀ kò sí tó máa ṣe wọ́n tó ọ̀gbórin mọ́ ọ̀gbórin mọ́ ní gbogbo oṣù kan kò sí tó máa ṣe tó bá gbórin yẹn mọ́ àmọ́ ibi tí ṣètò ti dóde wa ni pé oye ta Ramadan bá ti tán yóò máa sọ fún wa yìí pé a ti kúrò ní Ramadan you are free wọ́n láti ṣe tó bá wẹ̀ wọ́n Ramadan yẹn ọ̀dà gẹ́gẹ́ bíi sẹ́mínà kan ní tá a lọ tí wọ́n fún wa ní certificate certificate yẹn láwọn ọlọ́mọ awúlò fún wa lẹ́yìn sẹ́mínà kí ni certificate àwọ̀ ẹ̀jẹ̀ mọ́ la'allakum tattaqun ọ̀nà taqwa fear of Allah subhanahu wa ta'ala. ẹ̀wọ́n fi ní alámọ̀tò kò bú lè wọ́n fi ní àpẹẹrẹ wípé ọlọ́run gbà àwẹ̀ lọ́wọ́ yẹn ìwọ tó ń ta tẹ́tẹ́lẹ̀ ọ̀ta tẹ́tẹ́ mọ́ ìwọ tó ń sóògùn òṣògùn mọ́ wọ́n ní ìtumọ̀ ẹni pé rọmọdáhùn ṣe kí ni ọ̀làpá lára rẹ̀ nínú àwọn àǹfààní tó wà fún rọmọdán tó fi dáa ká pèpìà ara wa ká lè bá láǹfààní láti ṣe àwọn iṣẹ́ tó wà ń bẹ̀ òun náà ni gùfúránù dùnú ọlọ́run máa fọ̀gífò wa anábì ni mọ̀nkọ́mọ rọmọdánà ìmánà wa ihtisaba bófin aláwọ̀ máa takọ́ dàmú ìdánbì anábì ni gbogbo ẹni tó bá ilé gbàgbé t'o tó gbàgbọ́ nínú ọlọ́run ọba tó sì retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run lórí àwẹ̀ yẹn gòfèrè àlàó bá takọ́ dàmì bi àpá gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá àpá rẹ fún má takọ́ dàmà ládìgbà tó ti bẹ̀rẹ̀ sí ṣe ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ àpá rẹ àwọn ifá ní ńlá yẹn náà ńlá ńlá bí ká máa ṣẹbọ ká máa gbo omi lójú òbí ẹni ká máa kárí òbí ẹ̀ ti ọ ìyá ẹ̀ ti bẹ́ẹ̀ ni tí ń ta tẹ́tẹ́ ẹni tí ń gbowó èlé ẹni tí ń ṣe ṣìnà ẹni tí ń jalè àwọn kàbáyé zonob wọ́n ní gbogbo àwọn ìṣẹ́ ńlá láyé náà báwọn náà ṣe tóbi tó yẹn téèyàn bá ní ọlọ́run ọba ò oyé láti ìbẹ̀rẹ̀ rọmọdá yìí mo túbá èyí tó débẹ̀ mọ́ wọn lọ́lọ́run pa náà rẹ gbogbo ẹni tọ́ba ilé dìde tí lóru wa ti sábà pẹ̀lú gbàgbọ́ retí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run aláwo máa takọ́ opportunity ńlá ni kí wọ́n pèsè rẹ rẹ̀ àníbi ni màkà ọmọ lẹ́yìn lẹ́tọ̀lẹ̀ kọ́dìrì ẹni tó lọ́ máa wá ṣàánú tó tún wá lè dìde ní òru kọ́dìrì òru mẹ́wàá yẹn gbogbo ẹ̀ ló dìde wọ́n padà wá fọ̀ sínú òru lẹ́tọ̀lẹ̀ kọ́dìrì yìí máa nà wọ́n àti sábà ó ní ìgbàgbọ́ ó sì retí lọ́dọ̀ ọlọ́run aláwo gbogbo ẹ̀dákùn tuntun ọlọ́run ọba kí ni kó báyàn láyé tọ́jú ẹsẹ̀ lọ kí ló fa wàhálà fún yẹn nínú sàárè tọ́jú ẹsẹ̀ lọ kí ló fẹ́ mú yẹn wọ náà jálè kẹ́hẹ́mọ̀ tọ́jú ẹsẹ̀ lọ Ramadan is an opportunity for you láti láti dìde láti gbààwẹ̀ láti ṣe kìyàmù láìl tàràwẹ̀ àti láti dìde lóru Laylatul Qadr wọ́n ní mudha'afatul ajr nínú àwọn àǹfààní tó wà fún Ramadan táà fi gbìyànjú ká fọkàn wa mọ́kótó nígbà yẹn àwọn ọ̀dọ̀tí tó wà ń bẹ̀ kámokó ń bẹ̀ òun náà ni pé òru kan wà ń bẹ̀ Laylatul Qadr khayrun min alfi shahr ọlọ́run bá ní òru kan nínú oṣù Ramadan ó wà ní last ten days of Ramadan gẹ́gẹ́ bí bá ànábì ti júwe fún wa ànábì rẹ̀ ká dààmú púpọ̀ ó ní last ten days of Ramadan àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan nínú òru kan bẹ̀ lọ́lọ́run fi Laylatul Qadr sí ọlọ́run wá ní Laylatul Qadr òru Laylatul Qadr khayrun min alfi shahr ó ìbáàdà téèyàn bá ṣe ń bẹ̀ ó lóore ju ìbáàdà téèyàn bá ṣe ní one thousand months lọ ẹgbẹ̀rún oṣù ìgbà táwọn bá ṣe ẹgbẹ̀rún oṣù eighty three years four months eighty three years four months gbogbo òru yìí ó lè ju bí ten to eleven hours lọ lẹ́yìn magribi di àsìkò tí wọ́n ṣe kíni lẹ́yìn magribi di àsìkò tí wọ́n pè alifajar salamu ni ata mọ́tòlá alifajar àwọn mọ̀láyíkà wọn máa ṣàdúrà fún yín àdúrà tẹ́ bá ṣe pé wọ́n máa gbà sísẹ́lẹ̀ fàájì àdìjọ́ kejì ó fi yọ látẹ̀yìn magrib kò ju eleven hours lọ ìbáradà téèyàn bá ṣe ní òru yẹn ọlọ́run ọba ní khairun min alfi shahr ó ní oore lọ́dọ̀ ọlọ́run ọba ládàá rẹ̀ ẹ̀rìwọ́dù rẹ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ju ìbáradà téèyàn ṣe nínú eighty three years four months lọ. ọ̀dà kan ni wọ́n bí bàbá kan sè ọ́ wá kú ní at the age of eighty three years wọ́n wá ní gbogbo ìbáradà tí bàbá yẹn ṣe àti wọ́tọ́ láǹfààní láti dìde lóru Laylatul Qadr tọ́ ọ̀dẹ̀ ṣe ń tán ní kọ́ ọmọ ṣe ń bẹ̀ ni o yẹ́sà àwọn tán lu bàndírí o àwọn èèyàn ọmọ tán sí láyé torí dẹ́gbà tán níbi ọ̀sán àlàyé sìn ànábì ni máa ń kọ́ ọmọ Laylatul Qadr máa ń kọ́ ọmọ àbí kí ni tó máa ń kọ́ ọmọ ìwé ọ̀nà kéwù àmọ́ ẹ̀fẹ́ gbòdodo máa ń kọ́ ọmọ ànábì tó bá lè nà Laylatul Qadr anábì òní máa ń dọ̀rọ̀ bàtà tọ́bùlà wàdúfà anábì rẹ̀ sọ pé ẹni tí máa ń lùlù <laughs> máa ń kọ́ ọ̀mà anábì rẹ̀ tó bá kọ́ ọ̀mà tó dàrú sí kìyàm Laylatul Qadr ọwọ́ ajé pé ìgbà tó dàrú yẹn òru yẹn ó jòrú Laylatul Qadr wàláhì opportunity ńlá ni. anábì rẹ̀ lọ́wọ́ sàkúrú yóò wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wọ́n tó wá fún ọ ní rìwọ́ọ̀dù tó máa fún ẹni tó ṣe ìbádà fún eh, eighty three years four months kódà kéèyàn ó miss ẹ̀ tó don't miss it òru ti ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn òru yẹn òun ni wọ́n máa ń kọ kádàrá kìí ṣe crossover mùsùlùmí òru general university òun náà kó tẹ̀síwá lọ mọ́sálásí ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe ṣé bọ́lá àwọn àwọn redeem bọ́lá csc àwọn. Eh, bó ni wọ́n pè é àwọn dípà láti tí wọ́n lọ sílé ìjọsìn wọn lóru yẹn eh, èyí ti tó fọ kójú ọmọ pé ẹ̀sìn wọn ni eh, àwọn ni wọ́n ní lójú ọmọ lọ́bẹ̀ òru tí wọ́n nìyẹn òru yẹn dẹ̀ ní oyè kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ wọ́n kàn dára wọn láàmú ni àmọ́ òrùlé lẹ́tọ̀ kọ́dì tó jẹ́ ti wa nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fi hà ọlọ́run ní òru yẹn yóò fọ̀rọ̀ kókó lo amòrìnà hakim gbogbo tí ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan lọ́dún orúkẹ lọ́wọ́ bá aláàmà kọ́ sílẹ̀ ọlọ́wọ́ bá aláàmà sáǹpù ẹ̀ ìpín lágbájá o dáadáa aburú tí ó ṣẹlẹ̀ sí lọ́dún nìyí kò sì ní yẹ kí aláǹfààní láti dìde lóru yẹn ọgbà ládàá ìbádà eighty three years four months òun wọ́n tún pẹ̀sẹ̀ rẹ lóru yẹn ọmọ ya àwọn màláíkà oyè wọn ní sàlámù ní hiya hatta matla alfajiri wọ́n máa ń fi asalaamu aleykum asalaamu aleykum asalaamu aleykum asalaamu aleykum wọ́n náà wàá dín náà lónú ilé rẹ̀ àbọ̀ wà ní masjid ó ń ṣe náfìlà màláíkà wá sọ̀kà lórí sàlámù àlékùm ah, kódà kí ni mo tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ ló ń jẹ́ ramadan ọba yẹn allahumma ballighna ramadan allahumma ballighna ramadan wa yassir lana siyamahu wa qiyamahu wa amala tọ́lọ́n wá jẹ́ mi wọ́n di ramadan kọ́lọ́n wá tún fi wá sínú àwọn tí wọ́n máa ṣiṣẹ́ rí nínú ramadan kọ́ máa fi wá sínú àwọn tí wọ́n máa ṣe ti ọ̀dà ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa nínú àwọn àǹfààní eh, tọ́wà ànábì ní ah, mọ́fàtàrà sọ ìmà gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu káàní aláwọ̀ mẹ́tìlá àjèrè yìí dèdè ládà tá fún ẹni tí ó ṣe lẹ́nu yẹn dèdè ládà yẹn la máa fún gẹ́rẹ́ anahu la yá ń kó sọmọ ní àjẹ sọ ìmì ṣe án ládà ẹni tó jẹun tí wọ́n ṣe lẹ́nu ládà tẹ̀ ní òní dínkù tó bá ti fún nìkan ní támùrù ẹ̀yọ̀ kan àbí ìdajì támùrù àbí kọ́tà támùrù kọ́tà rẹ̀ ẹ̀hẹ́ támùrù ẹ̀yọ̀ kan déètì ọwọ́ adásọ́nà mẹ́rin ọwọ́ afẹ́ kó fi sínú dèdè ládà tẹ̀ níyọ́ gbà wọ́n máa kọ́ sínú fáìlì ẹ̀ńjọ́ yẹn o ti rọsàn o ti ra gẹ̀dẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa brothers wa tí ramadan bá ti lọ olè rírádà yẹn mọ́ kọ́ya jẹ́ mìíràn ọmọ kú níbi ahun kó di pé ramadan ṣe kí ni torí pé ahun gan fún ẹ̀ nínú àwọn àmúrọ́dùn kọlù mi nínú àwọn àárẹ̀ ọkàn ni bí yẹn bá ń sahun tẹ́lẹ̀ má sahun ní ramadan o tó bá sahun olùsí ni o kó fún yàn ní nǹkan kékeré kándẹ̀ fún ní nǹkan ńláńlá anabi sallallahu alaihi wasallam tó tẹ̀síwájú anabi ni mọ̀nkọ́ mọ́má alimam gbogbo ẹni tó bá ń wà pẹ̀lú imam tọ́jọ́ kí tàràwì àtàyà ń sọ́dífa kọ̀sá kò ní ní nsáfù kọ̀sá títí tí wọ́n fi kírun tán tí imam fi wá yíjú padà kó ti bàláwo kìyàmù láyílá wọ́n fún ní ládàá ipe ókè tàràwì wọ́n tún wá fún ní bónọ́sì bónọ́sì ẹ̀ ni wọ́n fún ládàá pé láti ẹ̀yìn ìṣáì lánàá dàárọ̀ yìí ó ń dìde ó ń ṣe kìyàmù lẹ́nu nítorí èèyàn aládà yẹn ẹni tó sákò lẹ́yìn máàmù òun nígbà aládà yẹn àwọn obìnrin wa tí tọ́jú pé mọ́sáàsì sọ̀rọ̀ yẹn fáwọn kọ́ wọ́n ní kàn fọkàn wọn balẹ̀ irun tóbìnrin bá kí nínú yàrá yìí ọlọ́lá jù tó bá kí mọ́sáàsì ànábì lọ irun tóbìnrin bá kí nínú yàrá yìí ànábì ní ọlọ́lá jù tó bá kí mọ́sáàsì tòun lọ àmọ́ tó bá láwọn fẹ́ wá ẹ má lé wọn látọ́mùnà ìmá aláì masáàjì dàlá ẹ má lé wọn pé kán wá mọ́sáàsì falẹ̀yẹ kọ̀rọ̀dìnà tẹ̀sílà àmọ́ káwọn náà kí wọ́n ṣe kí ni kí wọ́n bora káńdẹ̀ máa rojọ́ káńdẹ̀ máa lo pẹ̀fún obìnrin lè wá sí mọ́sí láti wá kíta ráwì àmọ́ tó bá kí nínú ilé rẹ̀ ó ní ládàá ju ti mọ́sí yẹn lọ obìnrin tẹ́tẹ́ wá mọ̀ pé tẹ́ bá dá dúró sílé tẹ́yìn jáde ńlé nínú kọ́ sùn àbí kọ́ máa tẹ fóònù àbí kọ́ máa tẹ fóònù ẹ̀hà irú yẹn ẹ̀ mú lọ́wọ́ ẹ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì ń bọ̀ ẹ̀ ya itri ẹ̀ ra kankan fún ẹ eh, era ra nǹkan fún ẹ mọ discourse tẹ boy puto aso la fẹ́ fi sọdún àwọn olùbàtà wo ló ṣe kíni léwu ẹ ẹ ẹ má fàwọn obìnrin lẹ̀ sílé ká máa sùn lóru Ramadan o àsìkò iṣẹ́ ni o wọ́n ní kì í sàsìkò oúnjẹ à je Ramadan Ramadan al-akil wa al-ibada. kìí ṣe oṣù oúnjẹ wọn ní kọ́ ọmọ jẹun àbọ̀kọ́ ajé pé oúnjẹ lọ́ba gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ̀ ọ̀fẹ́ jẹlé ọ̀fẹ́ jẹlé ọ̀fẹ́ jẹlé ọ̀fẹ́ ṣẹlé ọ̀fẹ́ ṣẹlé ọ̀fẹ́ ṣẹlé magribi tó bá ń mú ní kitchen kò sí kí asiri anikilode olóhùn pèpè àwọn oúnjẹ oríṣiríṣi kọ̀ọ̀ká àsìkárò lẹ́yìn asiri kò sí tìláwà Qur'an gbogbo eléyìí àbùkátà rẹ o oṣù yẹn tó bá ti lọ kò ní padà mọ́ o kọ́lọ́wọ́ bá aláàkọ́bọ̀sà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó ń tẹ̀síwájú ẹ̀ arábìnrin kan lè bá anabi sàlá olóhùn fẹ́ ṣe hajj àmọ́kọ̀ rọrùn fún ẹ̀ anabi ní ìdájá rọmọdán tí rọmọdán bá ti dé fa àtẹ́mìrì lọ lè ṣe umura lè ṣe umura less hajj fàyín na umura tàn fíhí gbogbo ẹni tó bá ṣe umura nínú rọmọdán tá a di lọ hajjatan ma'i ó ṣe déédéé fígbà téèyàn bá ṣe hajj pẹ̀lú mi anabi muhammad sallallahu alayhi wa sallam rawahu muslim wa anu sahih muslim gbogbo àwọn tọ́lọ̀ máa kẹ́ láàrin wa ẹlòmíì owó wà lọ́wọ́ ẹ̀ àbí dáadé ẹ̀ lọ́wọ́ bá a ṣe jòkó lẹ́yìn ẹlòmíì ní three million tó lè fi lọ́wọ́ múra ẹ̀sọ́ fáwọn dáadé àti mami ẹ̀ ní kọ́ máa lọ́wọ́ múra wọ́n máa gba aládàá tó pọ̀ ànábìdì fàyín náà máa yẹn fi yá nílùú fàkàrà wà dùnú ẹni bá ń lọ hajj dáadáa títí lọ́wọ́ múra dáadáa ọlọ́run máa káwó sì kúrò nínú ayé ẹ̀ ọlọ́run sì ká ẹ̀ṣẹ̀ kúrò nínú fáìlẹ̀ nínú àwọn iṣẹ́ olóore tá a máa ń torí ẹ̀ palẹ̀ mọ́ fún Ramadan wọ́sá ìlú tẹ́síkẹ́tì nọ́ọ̀s àwa débi tá a wí kí wàá ní àwọn nǹkan tí ọjọ́ means tá a fi àṣìfù tẹ́síkẹ́tì nọ́ọ̀s alákọ̀ọ́kọ́ àtàwùbátò sọ́ọ̀dìkọ̀ minal maasi àṣírìkì ká túbá kú omi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa fi rí ìbínú ọlọ́ nítorí pé o gbọ́dọ̀ tó bá ẹ̀ṣẹ̀ yẹn wọnú Ramadan wọ́n ní tó bá di àkọ́kọ́ òru òru Ramadan òye wa yunadi monadi wọ́n ní olùpòpè ọmọ pòpè lókè sámà àwọn kan ní ọlọ́run ọba ni àwọn kan náà màláíkà ni talọ́rọ̀ àwọn màláíkà náà sẹ́jọ́ mọ́ Allah wọ́n ya baagi báàgì alẹ́kọ̀ẹ́rì akubil lóòrù àkọ́kọ́ tí sultan máa announce talọ́ máa announce fún ajamọ́ sultan muslimin ọba Sokoto òun lọ́ máa announce òun ni olórí gbogbo àwa mùsùlùmí táwa Nàìjíríà olórí àfa rẹ ni àtàwọn ìmáàmù ẹ gbogbo àwọn ìmáàmù àdúgbò wa tèmi náà sultan lọ́gà gbogbo wa ohun rẹ̀ lámọ̀ retí tọ́ba láwọn rọ́ṣù abẹ́rẹ́ àwẹ̀ tọ́ba ní wọn rọ́ṣù akàṣàbá kó pé thirty islam nìyẹn o gbogbo à ń ṣe calculation máa dájọ́ àwẹ̀ lẹ́yìn crime ni iṣẹ́ ọ̀daràn ni àwọn ọ̀daràn wọ́n sì ń ṣe nígbà tí ànábì lọ ànábì ní tàdákì tó fi kún amúrẹ́ ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín látẹ̀jì lò ẹ̀sìn yín ò ní dàrú báyìí lọ́wọ́ kitaballahi wa sunnati ẹ̀sìn àlùkùránì ẹ̀sìn sí àdìsí faman shahida minkum shahra falyasumhu ọlọ́wọ́ bá ní ẹyẹ bó bá jẹ́ olóṣù rẹ̀ gbà wẹ̀ èyí ò tí bàbá rí bá rí ẹ̀yí ti dájọ́ aláṣọtì ẹ̀ anábì ní súnmọ́ nínú yọtì anábì ní ẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀tẹ̀ bá lóṣù wà á fi tírú nínú yọtì. ẹsìn sọdún àwẹ̀ kẹ rọ́sù wọ̀nyí gúnmọ́ aleikum kẹ ẹ bá wá rọ́sù fún akíbùlà ìdẹ̀tà ṣàbánà tàlàtì ẹ̀ka ṣàbá àkókò tààtì ìtumọ̀ ni pé ọ̀ndà mi bì ní bóyá seventeen or eighteen àbí àgbọ̀yé tó gbádùn nìyẹn tí wọ́n bá rọ́sù seventeen tí wọ́n bá rọ́sù eighteen àmọ́ kò ní eighteen lẹ́yìn gba àwẹ̀ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n rọ́sù wọn rọ́sù ó ni ti fi súnà lẹ̀ èmi wá mẹ́rin wá lérí yìnyín ipe ká máa retí oṣù èmi mẹ́rin wá lérí ẹ̀ ayé nàdẹ̀ lílu kum àti burhanakum in kuntum sadiqin ẹ̀rí ti ń là wọ́n láwọn òyìnbó ni wọ́n láwọn kakuléètì lérí <laughs> lérí íńtánẹ́ẹ̀tì àwọn òyìnbó wa ń sọ fún wa pé ọdún àwọn náà máa sọ ìgbà táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kèfèrí náà máa sọ ìgbà táwọn bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn náà máa dájú àwẹ̀ fún wa bí for life ibi tẹ́sí ti wá ní mọ́kà lọ́hùn ṣé ẹ̀yin gbọ́ pé wọ́n ṣe rẹ̀ aláyàlẹ̀ yorùbá gan kọ́lá àwọn máa sọ wọ́n ní ẹ̀sìn àwọn ní nàìjíríà ń bí ọ́dà ju ẹ̀sìn àwọn ará mọ́kà lọ́mọ lọ́dà bẹ́ẹ̀ iná là ń ṣe bá ṣe ń ṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa wọ́n ní yàá bá di alkhair akbil wọ́n ní ọlọ́run ó pèpè látòkè yí pé gbogbo wa tó ní oore ṣe tó ní ládá tó nídìí ládá tó ń wá ládá tó ń rẹ akbil tètè bẹ̀rẹ̀ o oṣù yìí ti o ti kí o ti lé o opportunity sílẹ̀ gbàdákàlà ramadan fún tíátí àbúwábù alìjánà wọ́n máa sílẹ̀kùn alìjánà wàgúnlé kọ́tà àbúwábù náà wọ́n máa tilẹ̀kùn náà ìtumọ̀ ni pé iṣẹ́ àlìjánà máa rọrùn fáwọn èèyàn láti ṣe iṣẹ́ burúkú máa le fáwọn èèyàn wọ́n sòlè sílẹ̀ ti ṣayatin gbogbo àwọn àlìjánà tó máa ń tiwa lọ síbi iṣẹ́ bú wọ́n máa dè wọ́n mọ́lẹ̀ ẹ wo ọlọ́run ọba ẹ wo àánú ọlọ́run yìí wa àwọn jínnù tó máa ń tiọ́ lọ síbi tí ọ̀dà àdébì ni wọn lọ́wọ́ máa dè wọ́n mọ́lẹ̀ wọ́n máa ní ìwọ́tọ̀ wá mọ̀ pé oníṣẹ́ rí ṣe ó ti yá o wọ̀yá bá gíṣàrì ìwọ́tọ̀ wá túbá tó nínú Ramadan náà ó tó máa ṣe ọlọ́run ọba pẹ̀lú gbogbo oore tó wà lẹ́yìn akísírì spapit dára rẹ lọ́wọ́ kọ́ o a ṣẹ̀ lóṣù mọ́kànlá ọlọ́run fẹ́ foríjì wa èyí tó wọ́n ń ṣẹ̀ nínú oṣù tó wọ́n fẹ́ ṣàforíjì fún wa kọ́lọ́run wà láàánú ẹ̀ kọ́lọ́run mọ́jà abẹ́sẹ̀ wọnú Ramadan

bẹ́ẹ̀ ni wọ́n bụ bọ̀ kankan ìbá àjà alájà ìbá àjà alájà ìbá lọ múra nígbà ẹgbẹ̀rún nígbà gba is not a muslim àwọn làwọn ń tàn wọ́n ó gbé lẹ́kẹ̀ẹ́ àwòwá mọ́sálásí ẹ̀ adóbijoyè àwọn là tàn wọ́n muslim ọlọ́ni yá ayé ọ̀lẹ́sìn iná àmànà ọlọ́ni yá ayé ọ̀lẹ́dìn ọlọ́ni mo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin àwọn ni wọ́n ẹ̀dá kò ìbọn ni wo àwọn lẹ́kẹ́rọ̀ àti wọn ní káwọn ọ hall kí lọ́ọ̀kan àwọn student mẹ́ ọ gbọ́dọ̀ ọlọ́run àdúrà wọn pé ìgbà tó lọ́run fẹ́ pe àwọn tó máa gbà ọlọ́run ṣàwọn ni not not for everybody yá ayé olóde la àwọn nù ọlọ́run mo pè é tẹ iman tẹ akida tẹ ní tawhid tẹ gbọ́ lọ́n gbọ́ kutiba aleikum aleikum antum ni mo sàwẹ̀ ní ọ̀ràn yẹn o kò kì í ṣe ọlọ́run yá ọlọ́run ní yáyọ sáhírù ni ẹlòmí ọ̀bọ̀gì kọ̀bọ́rin àmọ́sọ̀gùn gbẹ́rẹ́ wà lọ́wọ́ ẹ̀ ọ̀láwẹ̀ má pìtà àbọ̀ fẹ́ gbàwẹ̀ bíkọ́sì òsínú àwọn lẹ́dí náà àmọ̀nà wọ́n tó ń sógun owó wọ́n tó ń so sólẹ̀ ọ̀láwẹ̀ kọ́kọ́ fún ẹ̀mí rẹ̀ má kúrò níbi shirik yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim ọlọ́run jọ́ àlùkìyàmọ̀ owó ò ní rescue yín àtàwọn ọmọ yín àtẹni tó bá gbé ọkàn tó lálàáfíà wá àwọn ni wọ́n máa wà lìjánà ọkàn yẹn lámàtú ayé sẹ̀líìmù ọkàn tó mọ́ ọkàn tó lálàáfíà tí kò ṣe bọ́ mbẹ̀ ọ̀fẹ́ gbà wẹ̀ ẹ òun wà ìrànlọ́wọ́ pẹ̀lú ẹni tí kò kí sọlọ́hún al-isti'anatu bi ghayri Allah shirik èèyàn fẹ́ gbà wẹ̀ al-istighathatu bi ghayri Allah èèyàn ń wá gbà ibi káwọn òkú kan gbà wọ́n lẹ̀ ìbádàlá rìjálàlá aláwọn ohun rìjálù ẹ̀ǹkúlẹ̀ ni wọ́n wà ní àbẹ́wọ̀n ànú yàrá tẹ̀jọ́ ń sọ̀rọ̀ ó ní wọ́n wà ní sàárè tí wọ́n fẹ́ káwọn bàbá yẹn ó ṣe ó ní wọ́n fẹ́ káwọn àwọn lọ́wọ́ ni anta káfíìr tó o bá mọ̀ o ní islam wàlá tẹ̀dẹ̀ ọ̀hún máa láhi àhàdà àwa takú sí ìtàwí ìdí ẹni o wàlá ní káfù láwùmọ́tàlá yìí ẹ̀rú ẹnìkan kan ọba wa lẹ́yìn ọlọ́run ọba tó dá wa gbogbo àwọn ní sufi tí wọ́n ń pe yá ṣéwù ẹni kan lè túbà wàláhì wọn láwẹ̀ torí pé dáwà tó gẹ́rì ńlá ṣírìkùn billah kéèyàn máa pẹ̀lú mí yàtọ̀ sí ọlọ́run ọba ẹ̀bọ ni nínú ẹ̀sìn islam tá nẹ́bí mu wa láfi ní kan túbà ẹni tí ń gbàjẹ́ ẹni tí ń gbàjẹ́ ńkọ́ sọ́láwẹ̀ ẹni tí ń gbóso ẹ̀yìn ìyá ẹ̀yìn ìyá rẹ̀ àwọn ìyá òṣòròǹgà sí wọ́n láwẹ̀ ẹ̀yìn sẹ́ni tí ń pe jésù láwẹ̀ ẹni tí ń pe ṣéwù náà láwẹ̀ àti tí ọba mma, tọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́ ẹ̀ ànábì ní àdúà huwa al-ibada ànábì ní ẹ̀ka mọ̀ ní yá ní nínà wala yushriku bi ibadati rabbihi ahada ọlọ́wọ́n bá rí ẹgbẹ́ ọ̀fẹ́ lómi ní mi ìwọ máa àti tiẹ̀ wá èmi ti mú tèmi wá torí máa le wọ́n táwọn kọ̀ wá gba torí kí àlẹ́ àkàrà rẹ ló ṣe kíni kò lè dà kò sí ní afẹ́ gbà lọ́wọ́ ẹ kò sí tó fẹ́ fún mi kò sí kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ kò sí ẹ̀rú rẹ̀ ò sí bá mi. torí àlẹ́ àkàrà tó ní wọ́n bí àwa léèrè pé ìjà wa sọ wọ́n wá bí ẹ̀yin náà léèrè pé ìjà yìí náà gbọ́ mọ́sẹ̀sìn ṣe wo ẹ̀sìn Allah ni kò ṣe o ẹni ìjọba fẹ́ fi ṣe lọ́wọ́ ọba oníkan fún reference either from Quran àbí hadith tí o bá ti rí kankan múlẹ̀ ní méjèèjì ọmọ ìyá mi forget about it wọ́n dára ilé àmúmá kọ́lọ̀ ọba aláàkọ́ mọ́sá ìṣàánú wa ká túbá wọ́n ní ká tó wá túbá kó níbi al-isti'adatu bi ghayri Allah gbogbo nǹkan tí a fi ń dáàbò bora wa ní sùn kan má jí ni o ti sùn kan má ọrùn ni o ìta ń sùn má lé sùn má abẹ́ mọ́tò ìta lè rí ìmọ́lẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé protection la gbà pé ń ṣe fún wa wọ́n ní ká lọ lè fọ ẹ̀mí wa má kú òun bẹ́ẹ̀ pé kò sẹ́nìkan tí sọ yẹn lẹ́yìn Allah kọ́ dẹ̀ dúró ti kùrìsí yìí rẹ̀ hasbunallahu wa ni'mal wakil kọ́ máa ṣe dùá. lẹ́yìn náà tawbatu min amrad al-qulub wọ́n ní ká tó wá túbá kù ń bi àwọn àrùn ọkàn tó jẹ́ pé kọ́lọ̀ ńlá ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ àṣẹ bọ́ lóòótọ́ ya ala sunnati wal jamaa àwọn táwọn gbìyànjú súnà tá a ti ní tawhid wọ́n làwọn náà ní àrùn ọkàn o nínú àrùn ọkàn òun náà ní alhassad òun náà ní ká máa ń lára gbogbo ẹni wọ́n ti ń lára àrùn ní o má bá lára wọnú rọ̀mọ̀dá o nítorí pé ẹni tó ń lára yẹn kọ́ ń tako ẹni tó kọ kádà rẹ ẹni tó ń lára yẹn lọ ń tako ta ló kọ kádà rẹ jama àbí ọlọ́run ṣe bó ṣe bó ṣe wù ú wáyé tí wọ́n bínú àwọn yà sẹ́dún náà náà sàlá àmà àtàwọn ọmọlá mi fọ́lẹ̀ ọlọ́run bá ní àwọn tí mo dá lọ́lá kí lára wọn nítorí sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa wọn kí ọmọwé láàrin ibi mùsùlùmí ni ẹ àrùn karùn yẹn mọ̀mọ́ wọnú Ramadan wal gil wọn ni ká máa ní ìkùnnú ṣọra wa adájọ́ ọmọ ya mùsùlùmí wala tajal fi qulubina gillan lil ladina amanu ọlọ́run ọba ní àwọn sàábà máa ń béèrè lọ́wọ́ mi pé ọlọ́run má fi ìkórìíra mùsùlùmí sọ́kàn tàwa o àwọn olùgbàgbọ́ òdodo bọ́dà pàdé bọ́dà nísìn sàlámù aleykum onígbàún onídàáhùn sálámù oníkèésọ́mọ̀ yá àwọn ọmọ ẹ̀dẹ̀ ń gbà rẹ̀ kọ̀lẹ̀ fẹ́ bọ́ sísítà pàdé sísítà sàmú alẹ́kùn ó di gbọ́n kí lọ́sẹ̀lẹ̀ lónìí ìwé sara wa ìnábàlẹ̀ mọ̀ mùsùlùmí náà ẹ̀kọ́ wa wọn láti gbogbo yẹn olùgbàgbọ́ òdodo lóògbà tí a bá ti gbọ́ lọ́n gbọ́ ọbẹ̀ yẹn ọ̀kan gbọ́ ọmọ ìyá kan náà gbogbo yẹn nínú àwọn àrùn ni alikibur ìgbéraga nínú àwọn àrùn ni ṣahawa kínyìn ó nífẹ̀ẹ́ adùn ó lè jádùn èèmọ̀ jẹjẹkújẹ tó bá ti rí ó lè jẹ́ adùn abẹ́ hìhìn kéèyàn mọ̀ lè múra dúró ó lè jẹ́ adùn ọ̀rọ̀kọ̀rọ̀ kọ́sà máa sọ̀rọ̀ kọ́sà máa sọ̀rọ̀ gbogbo eléyìí má bàa wọnú Ramadan àrùn ni àrùn náà ni ashak iyèméjì nípa ẹ̀sìn ọlọ́run gbogbo àwọn tó ń bẹ lérí social media lénìí ẹ rí i pé àwọn Yorùbá idol worshippers yẹn wọ́n ti fọ́n sórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ tí wọ́n ń dá ìrújú lẹ̀ sí inú ọkàn àwọn èèyàn mọ́tẹ́ ti gbọ́ dépò tó máa wò ó aburú ni ó tó bá ń si tó ń si tó ń si wọ́n dá ìrújú sínú ìgbàgbọ́ rẹ tọgbà látara bẹ́ẹ̀ o lè kúnjọ́ kejì o lè fọ ìrújú tí wọ́n dá sílẹ̀ yẹn o lè fọ́ fọ́ ọkọ́ mọ̀mọ́ tí ìdíje jáde láyé. àtọ́wọ́bá wọn ni ká gbìyànjú ká túbá lẹ́yìn náà àtàhálùlù mínàlì màdàlì ká gbìyànjú ká túbá kò ń bi àwọn àbòsí ẹni bá ní owó olówó tó wà lọ́wọ́ ẹ̀ dá padà kí Ramadan tó dé torí àforíjì yẹn àforíjì yẹn ọlọ́run máa ṣe fún ẹ àmọ́ kò ní ṣàforíjì owó olówó tó wà lọ́wọ́ rẹ̀ kò ní ẹ̀ fún ẹ wọ́n ní gbogbo ẹni tó bá ogun jihad wọ́n ní wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àti gbèsè ọmọ yàrá mi kí kó o lè ráforíjì ọlọ́run ọba ní pípé nínú rọmọdọ́ kọ́mọ̀ sí nǹkan kan tí ń di ọlọ́wọ́ ọmọ tọ́lọ́run fi ní kẹ́ ọ. lọ́dẹ sọ gbèsè rọ́dùn mọ́tọ́lì wọ́n àárọ̀ àwọn tó sọ̀rọ̀ wọn láì dáa àwọn tó sọ̀rọ̀ wọn láì dáa lọ́dẹ bẹ́ẹ̀ ni yẹ pé mo sọ báyìí nípa yín o mo sọ báyìí nípa yín ẹ foríjì mi. àwọn tó bàjẹ́ tó bà wọ́n jẹ́ tí wọ́n dẹ̀ lẹ́sẹ̀ kankan tí wọ́n ṣètayọ pé ọ̀kan kórìíra wọn náà ni àfi kó ṣàtúnṣe kí rọmọdá ò tó dé torí pé wọ́n máa fún òǹtọ̀ nínú àwẹ̀ tó gbà yẹn wọ́n máa bù fún ó lè jẹ́ àwẹ̀ twenty wọ́n bù ó lè jẹ́ thirty gbogbo ẹ̀ ó lè jẹ́ mẹ́wàá ọlọ́run ló mọ iye tó máa ṣe kí ni tó máa bù ó ní sọ̀rọ̀ burúkú nípa ẹnìkan láti bókó rẹ̀ jẹ́ defamation of character kí ọlọ́run má bu iṣẹ́ rí rẹ fún un ó lè jẹ́ àwẹ̀ ó lè jẹ́ hajj ó lè jẹ́ umra ó lè jẹ́ koran ó lè jẹ́ tilawa arákùnrin kan afẹ́ sí ní ramadan báyà ramadan alákùn abẹ́lẹ́ kejì lọ́wọ́ pè mí oníṣàwọn atulubul afuwa miki mo fẹ́ ka ìfẹ́rí jèmi mo ní yàtàkẹ́lẹ̀ àmì tani sọ̀rọ̀ ó ní ẹrú ọlọ́wọ́n ba kí ló ṣẹlẹ̀ ó ní Ramadan làwọn wà òun ti wá sọ̀rọ̀ kan tó ń rí i pé irọ́ lòun pa. ìbí ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ba fi gbè <laughs> wọ́n ní tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ ó lóun òun mọ̀ pé kò rí bẹ́ẹ̀ pọ̀tù kò sí tóun fẹ́ ṣe òun ti dúró lérí ẹ̀ nìyẹn kọ́ lọ o ẹnu rẹ̀ yìí sọ anábìrin ní máa làmú yàda kọ́wọ́lẹ̀ zúrì anábìrin tí ọba lè mẹ́nu lọ́wọ́ láti máa sọ̀sọ́ kúsọ máa sọ ọ̀rọ̀kọ̀rọ̀ fàlẹ́sà lílá hajj min ayọ̀dà tó àmọ́ ṣàràbà àìjẹun àìmú rẹ̀ kò sí tọ́lọ̀ a fẹ́ káwé ò ṣe kò ṣe kọ̀rẹ́nu mú ànábì sọ sọ́mà àdókùn tó ní kọ̀ọ̀kan yín bá ń gbà wẹ̀ fàlà ayé rufus ẹ má sọ̀rọ̀ àṣà wàlá yẹ sùkàf ẹ má pariwo yè kẹ má pariwo wàlá yẹ jihal ẹ má má wà wọn láyé maka fẹ̀yìnmúruhu ṣàtọ́nà tẹ́nìkan bá wá bu ọ awokọ̀ ọ̀tálà àbọ̀ olóhùn fẹ́ bá ọjà fàlíyẹ́kùn ní sọ́ìm má bu padà má sì bá ọjà sọ pé ìwọ́n gbà wẹ̀ i'm fasting O mi o ti báyìí ó ní ọmọ five ló ní àánà sọ́ìm mọ̀ ń gbà wẹ̀ èsì nìyẹn ó bu ọ bu ọ gbọ́dọ̀ bú padà tọ́ba ń gbà rẹ̀ rọ̀mọ́dọ́ bó ṣe mẹ́nu dúró níbi jíjẹ múmu ilé ẹni kò mẹ́nu dúró níbi ìmọ̀ dáìsì padà ó sì gbọ́dọ̀ jà pẹ̀lú ẹni tó ní kọ́ wájà sásọpọ̀ ń gbà rẹ̀ arábìnrin kan ní àná àná yìí náà ni o àná yìí ìgbà Ramadan ń bọ̀ yìí ó ní ọ̀gá kan tí ń bá ṣiṣẹ́ ẹnìkan wá gbé àmánà kan fọ́gá yẹn wọ́n ní kí ọ̀gá yẹn kọ́ bá ń gbé fún ẹlòmíì ọ̀gá rẹ̀ gangan kó lówó wọ́n ní kọ́ bá ń gbé fún ẹlòmíì ọmọ ọ̀dọ̀ tí ń ṣiṣẹ́ ló bá gbé owó yẹn bóyá bíi seven million ló bá yọ two million bẹ́ẹ̀ ọwọ́ àlọ́ lè kọ́ pamọ́ ipé tó wọn bá ń lọ lọ àwọn òun ṣe kíni òun máa kó lọ lánàá lánàá ọwọ́ àlọ́lẹ̀ bọ́gà rẹ̀ ṣe rí nígbà tí wọ́n gbé owó yẹn fún ẹni tí wọ́n ní kọ́ bá wọn gbé fẹ́ni tó ní oyé seven million naira wọ́n làwọn gbé fún nígbà tí òun dọ́dẹ̀ ni tí wọ́n ra sí òun kó òun ní five million lọ́wọ́ nílẹ̀ envelope hard currency ni kìí ṣe náírà o <laughs> tàwọn ní seven million ni wọ́n kó fóun mọ́sẹ̀ gbé ẹ́ńfílọ́pù yìí fún lòún gbé fún ìwọ yìí ó nígbà tó ń ka oyé oní five million naira lòún bá mẹ́ àṣẹ ọmọ ọ̀dọ́ ẹni yẹn ẹni tí wọ́n gbé wá fún yẹn àṣẹ ọmọ ọ̀dọ́ rẹ̀ òun ló jí two million naira mẹ́ lánàá lánàá yìí ló kó two million naira jáde ó kó jáde ó ní Ramadan ń bọ̀ Ramadan ń bọ̀ lọ́dún olè mọ́tò ọ̀lẹ́ wọ́n wá láti lọ lè bá ẹni tí wọ́n fowó rán pé kọ́mọ́ bínú ọjọ́ torí wọ́n kàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ni àgbà gbọ́ pé òun kò gbé gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ arákùnrin pé kọ́mọ́ bínú kọ́mọ́ bínú ọmọ ọ̀dọ̀ ló jí two million naira nínú seven million naira lẹ́yìn ọdún kan lọ́lọ́mọba aláàtó fọ arákùnrin yẹn mọ́ wọn ò bá rí owó yẹn ojú wọn ni wọ́n máa fi wọ arákùnrin yẹn títí ayé ojú má dè fíìmù yẹn o kọba láwẹ̀ èyí tí o bá ti yíyan nínú ọ̀rọ̀ yẹn mọ́ sọ wọ́n sì parọ́ mọ́ yẹn nínú àwọn nǹkan tí ọjẹ́ wasail táàfì ní ní alẹ́ wọ́n yóò alẹ́ kitaba ẹ̀yẹ wọ́n sọ kíhìm ọlọ́run láàánú ẹbí ọmọ kọ́ wọn ní tíra adé máa amiru ilmi ẹ̀rí mímọ̀ wíwá àfáà tí àfáà yẹn sọ̀rọ̀ nínú subúlù sàlámù ni ọ ó ní ká máa wá màgàngán ibẹ̀lẹ̀ yẹn ti máa rí tẹ́síkẹ́tò nafs fàmọ́ ń jẹ́ ilẹ̀ àdín náà ẹni tí ọba ti máa ń pẹ̀ sí rẹ̀ fàlà yóò sàkíyà nafsa o kò sí bó ti fẹ́ fẹ́ ẹ̀mí rẹ̀ mọ́. halakata al-ilm ká máa lọ mímà láti máa lè kẹ́kọ̀ọ́ nípa àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run yóò ti máa ran wa létí ẹ̀ àwọn ọ̀rẹ́ tá aláàbá ṣe má yóò tún máa mú wa lọ́dọ̀ wọn àfáwọn Ibn Qayyim tí wọ́n náà sọ̀rọ̀ níbi mọ̀dájì salikin wọ́n ní àtẹ́sìkìyàtò fífọ ẹ̀mí má sátọ̀tọ̀ mọ́nà àmọ̀rẹ́yìn wọ́n ní nǹkan méjì náà ló kójọ àtàhálí mìnà dọ̀dá il kéèyàn ó yàgò fún gbogbo àwọn dọ̀tí ẹ̀mí wọ́tàhálí bìlìfàdọ́ il kéèyàn ó sì máa jẹ́ kí àwọn kan tó dakọ́ wà nínú ọkàn yàn wọ̀kìlá ahùn mà wọ́n ní méjèèjì láàyè tí mo ilà bíbùn ramadan níbọ̀ yìí sì ọ́ bá wọ̀ dìbò pé àní ìsemọ́ àní ìsemọ́ mo ní ìsemọ́ wọn ní ọ̀dá tí ramadan bá tún lóyún tó dé padà ìwé bá wẹ̀ di lọ àyà tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní walladhina jahadu fina gbogbo àwọn tó máa ń gbìyànjú ń ṣe mujahadatun nafs lánàá àdìyànná òun sóbi lánàá ọlọ́wọ́n bá àkùkù àkùkù gáìdì wọn e, ìgbìyànjú suratul ankabut ayah sixty al-ikhlas fil amal wọn ni káwà sincere lérí ìbádà wa kádì ikhlas sincerity wà nínú bàdà wa ọmọ aráyàn lọ́wọ́ lẹ́bi tazkiyatun nafs tajridul qasd lillah kọ́dé gbogbo tá a bá ń sin torí ọlọ́wọ́n bá ní ala lillahi dinul khalis ọlọ́wọ́n bá ní ẹ̀sìn tó ọlọ́wọ́n bá tó ọlọ́wọ́n gbà ó náà dẹ̀ sí téyìn bá sin torí ọlọ́ gbogbo àwọn ìbáàdà tó bá lè fi pamọ́ táwọn èèyàn ní rí ọ tó sì jẹ́ pé o lè ṣe ní pamọ́ wọ́n ní pamọ́ ni kò ṣe ọ̀kan láwọn sọ́lọ̀ ó lóun ò lè ríṣe orí kan tọ́jẹ́ pé èèyàn lè ṣe ní pamọ́ kó wọn wá ṣe káwọn èèyàn mọ̀ wọ́n gbìyànjú wọ́n jẹ́ pé indoor lòun ti máa ṣe kínní kó lè jẹ́ nítorí tọ́lọ́wọ́n bá wa ẹ máa jẹ́ kéèyàn ní tazkiyatu nafs òun náà ni martaba al-ihsan an ta'buda Allah ka'annaka tara fa in lam takun tara fa innahu yarak afa Ibn Qayyim wọ́n ní al-ikhlas kadi sincerity asasu tazkiya òun náà ni ìpìlẹ̀ káfẹ́fẹ́ mímá fama faqadahu ẹni tí ti ní lam yantafi bi amali gbogbo ṣẹ́ bá ṣe kò ní sàǹfààní ń torí ọlọ́run nígbà kárí ni nínú àwọn tí àwọn rẹ̀ yìí kọ́ mọ́ dùn ní gbogbo gbà kọ̀ọ̀kan la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lọ́sàn-án lóru tahlil lẹ́yìn náà kọ́ mọ́ sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir astaghfirullah wa atubu ilayh subhanallah wa bihamdi subhanallah wa bihamdi adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi bidada kalimati subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah al-azim anabi ni kalima méjì náà ọ̀fẹ́lẹ́ láwọn tẹ̀kílẹ̀ tani filimizan àwọn tó bá dún wọn sínú òṣùwọ̀n lẹ́jọ́ alikiyama wọ́n máa tẹ̀sùn wọn habiba tani ila rahman ọlọ́run dẹ̀ fẹ́ràn kálímà méjèèjì kéèyàn máa wí kíni kálímà méjèèjì subhanallah bihamdihi subhanallah alazim àsìkò tó ń lò lórí tiktok tó ń lò lórí facebook whatsapp à ń gbọ́ròyìn àsìkò yẹn máa àkáǹtì fún jọ́ọ̀lù kíyàmà wò ọlọ́run dáhùn fún bàdà gbogbo àsìkò tó lò ọlọ́run máa béèrè bó ló ṣe lò àwọn táwọn bọ́ máa wò bọ́ thirty minutes one hour gbogbo àwọn nǹkan yẹn ò nítumọ̀ gbogbo tí ò bá ní sàǹfààní fún ọ láyé tí ò ní sàǹfààní fún ọ lọ́run mọ̀ ṣe má kápẹ́ ọba ń kẹ́kọ̀ọ́ kan nípa ayé tí ó ti dáa fún ọ sí tó fi rówó àwọn gba aládá lérí ẹ tí wọ́n ti mọ̀ pé owó yẹn ọ̀nà síbi tọ́da àmọ́ kọ́ ọmọ ṣe kankan tí ò ní sàǹfààní fún ọ láyé àti lọ́run àwọn èèyàn ń jó lé tiktok òun wò àǹfààní wo lọ́fẹ́ ṣe fún ọ láyé àsúfẹ́sì lọ́fẹ́ nínú ayé lérí ẹ̀ lẹ́yìn náà kí lọ́fẹ́ ṣe fún ọlọ́run wọ́n gbá bọ́ọ̀lù òun wòran òun báṣù wọ́n ní àtàwọn afáà yẹn ti lé bọ́ọ̀lù nípìnlẹ̀ kò kí sàrà àlèmọ̀ gbá bọ́ọ̀lù ká máa fi ṣeré àbí àfọ́sọ́wá ti di pé èyàn ti wà addicted pẹ̀lú bọ́ọ̀lù gbogbo máàsì náà fẹ́ gbá gbogbo ẹ̀ ó ó ní kò sí kankan fọ́ọ̀n lásán náà kódà o ọjọ́ lọ o lẹ́yìn náà kábàkì tilawatul Qur'an láti sin láti bẹ̀rẹ̀ àwọn àfáà tọ́jú àwọn fasalaf inú ṣàbáàdì wọn máa ń ka Qur'an gan kan lè ba àmọ́ ti ṣe pàṣẹsì kí Ramadan tó dé kódà afúláhà máa ń tẹ̀sẹ̀ ká wọ́dà kára sàbàrọ̀ bíi fasọ́lá ẹni tó bá fẹ̀ mí rẹ̀ mọ́ yọ máa dárúkọ ọlọ́run yọ dẹ̀ máa kírun lásìkò lẹ́yìn náà kéèyàn máa ti kú kéèyàn dẹ̀ máa tẹ́ǹdì àwọn jànáza wọ́n lẹ́nìkan kú nbìkan dìde ẹ lọ lè wẹ̀ ṣe la ẹgbẹ́ sínú kòtò ó dà gẹ́gẹ́ bíi

torí gègé mi kú máa ń dé wàlúmọ́tò yá àti bákútà lẹ́yìn náà ká máa ń súnmọ́ àwọn àwọn èèyàn dáadáa tọ́jú àwọn ọ̀rẹ́ dáadáa àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ní nínú campus ó jẹ́ àwọn ẹni eré tó bá jẹ́ ẹni eré tó ń bẹ́ ni burúkú ni ìwọ náà padà yàyàkuyà ẹ lè rẹ́ nìkan tó jẹ́ ẹni eré lọ́kùnrin lóbìnrin tí ń bẹ́ ni burúkú rìn ẹni burúkú lòun náà ọkàn pa ọkàn fi pamọ́ ni tó bá jẹ́ ẹni eré ọ̀rẹ́ wọn níwọ̀ ẹ̀yin máa bá àwọn ọ̀rẹ́ dáadáa rìn ọlọ́mọ sábàbí ti ọkàn yẹn fi máa mọ́ lẹ́yìn náà ẹ̀yin máa ṣe sọ́dákọ̀ dáadáa ọlọ́run ní kóso mìíràn wà lẹ́yìn sọ́dákà ọlọ́run ní ìrẹ́ ànábì gba sọ́dákà sàkáàtì lọ́wọ́ wọn tòtò hírù wọn tòtò kíhìn ọlọ́run máa fi fọ̀ wọn mọ́ nínú ọkàn lọ́sìn máa fi fọ̀ owó wọn mọ́ nínú dọ̀tí àdúà náà nìkan wá kún fún àdúà pé ọlọ́run wọ́ lọ́lọ́kàn yóò yá muqallibal qulubi sabbit qalbi ala dini Umu Salama ó ní ànábì sọ̀sálà tó bá wà lọ́dọ̀ òun ọ̀rọ̀ ọkàn ní màmá ọlọ́run sọ gbogbo gbà ọkàn mi ò ọkàn mi ọkàn mi ọkàn méjì ó yí Umu Salama ní ànábì máa yà muqallibal qulub tó bá ti wà lọ́dọ̀ òun àdúrà tí máa ń ṣe jù tó bá dádúró tó dájò kó ọlọ́run yà muqallibal qulub wọ́n tó ní ọkàn tó máa yí ọkàn padà sabbit qalbi ala dini tọkàn mi sílẹ̀ nílẹ̀ sì yín má yí padà o Rasulullah sallallahu alaihi wasallam kájọ wá pé wọ́n tó ń bẹ nínú ọjà gáfi tí nínú ayé táwa yìí téèyàn ó sùn ní mùsùlùmí tó sì jí kèfèrí ọlọ́run fún ẹ̀mí mi ní ìbẹ̀rù rẹ̀ wazakkiha bá mi fọ́ ma anta khairu man zakkaha wọlọ́ba tó lè fọ ẹ̀mí ma anta waliyuha wa mawlaha wọlọ́ ní ẹ̀mí náà kò sì ní ká pálẹ́ rí ẹ̀ dùá ọlá ti pọ̀ mo wá bẹ̀lẹ́ wọn bá nínú àná ẹni wọn bá tí mo sọ yìí ọlọ́run jọ sàǹfààní fẹ́mi tí mo wí ọlọ́run jọ sàǹfààní fáwọn àtàgbọ́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 فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها